to abba mana sibatu hadith li ba'd kida adri to ana binu amma mana sibatu hadith li ba'd into sidiye di hadith pẹ̀lú babu tan kalowo فإنه لما عبدت أمم السابقة الأصنام وأوثان ما ذلك والأمة قدلوا موسبوا وانبوا أوسع وانبوا وان أكتا وان جي فتزوجد في هذه الأمة من يبدع أصنام وأوثان هذه من الأمة هنا ولا ثم ابو يجي ثم صح هذه من الأمة هنا قولوا ولا قبض قبضة بقبضة كما تلنا نقبتين نقبتين خذوا حظوا أي معاذيا بقول دي دي دي دي وين زبنا ما في دي دي وين زبنا ما في سينا لأنه ماشي وهي منصوبة على حال من فاعل كذا بأدنى ولا ربما منصوب كي يستبدل مفعول به تبقى دون سيكا لما حال كون أم مؤخذين لأم خذبة وأذوى القدوة قدوة فأكد كده ما سي نقبع إزيه إيا رش عيش السهم وناني ọkọ̀ orí ọkọ̀ ọ̀sáàmù láàásùn lábúdà an takuna mutanafiya tamaman bẹ́ẹ̀ dẹ̀ ni ọkọ̀ máa ní orí dẹ̀dẹ̀ ni kó mú kó gún dáadáa tó kó bá gbọ́dẹ̀ wọ̀ bìkan yóò wọ̀ ilà sọ́ra ramos bí i maktel gbàgbẹ́ ọjọ́ kan jẹ́ pé àti ọ̀sán kan tí ó sì dá sájẹ́tì kawulu gbólóyìn ọlọ́run حتى لو دخلوا حجر دخلتموه دي كي لا دخلتموه تبعونوه لنكوكو لنكوكو بس ما في توين ما في ما ونوه ولا يعينوه به لام يمكن لام القسم táwọn ẹ̀bá wọnú òun lákọ̀ọ́kọ́ ìsítí ẹ́kọ́ tí wọ́n rí pé tí bá wọnú òun lákọ̀ọ́kọ́ ààrin ní àlùmọ́ ẹ̀nà sí bàrán wọn ó díẹ̀wà ọlọ́mọ́sọ̀wánà هذه جملة تعقيد من صلى الله عليه وسلم لمتابعة إليه يعني النبي فيهم لك بي أتريا والأمة يي مثل ما قص يهود أت النصارى نيس سي تقع ولوبا سبحانه وتعالى مثلا لو عم بنتي ولوبا ولا حجر دب وحجر دب من أثقل حجور لأنه يهود تو حجر ní ẹni òun lákọ̀ọ́kọ́ àwọn òkú ìbá náà sọ pé bí ẹgbẹ́ náà bá lanu ni aláàgbò ní ríbi wà ibẹ̀ kọ́ ni àwọn òdì same thing owó yẹn náà àwọn haúsá náà pa trọ́smọ́s àwọn òṣìṣẹ́ lérò ẹ̀kọ́ tó wọ́bẹ̀ lọ wọ́lọ̀ dọ́kẹ́lù hajjara asad ní báyìí àwọlá lẹ́nàdẹ́kọ́lọ́ àwọ̀ láti mú wọn wá kìnnìún àwọn náà wọ́bẹ̀ nù jọ́mọ́ wọn lú lákòókò فالنبي صلى الله عليه وسلم كان ذلك على سبيل المبالغة النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم kálìbà mo fi gúnlé tó pé a máa kọ́ sí yahoo àti nasara ni ó di wa àwọn tó lọ́n bá wá là ń bẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ lọ́ọ̀bà ẹ wo muhammadu bin abdul wahab bàbá tó fi kíra kìtàbù tawhid yìí ń sọ pé gbogbo ẹni tí bá ń ṣe tó bá mú òótọ́ gbogbo ẹni tó bá mọ òótọ́ tí ọba tẹ̀lé òótọ́ ọ wà nínú mọ̀gbóbi àlejò àwọn Yahudi torí Yahudi mọ òótọ́ wọn ò kẹtẹ̀lé ni ọmọ ẹ̀pẹ́ òótọ́ ilé wọn ò kẹtẹ̀lé ni wọn lọ fi mọ̀gbóbi àlejò gbogbo ẹni tó bá ń ṣe ẹ̀sìn tí ò lẹ́rìí tí wọ́n bí lọ pé ní tó kẹ́ àrò bẹ́ẹ̀ ni òun kọ́ ni àwọn ọmọ akẹ́sìn láì níyẹ̀rì wọ́n gbọ́ọ̀lìn àwọn ìlà sára mi afáwọn ọmọ gbogbo mẹ́sàtì tí ò lẹ́rì irújù kúta àdúkù láàrọ̀ ìní tí wọ́n bèèrè wọn pé ìsàlámù alẹ́kọ̀ọ́ dákun kílẹ̀ rí ní bá ti kéyà àtúbà tán tí a lọ sí tààlìm kílẹ̀ rí tá a bá rẹ̀ rí pé bẹ́ẹ̀ làwọn sàábẹ́ ti tá a rẹ̀ rí pé bẹ́ẹ̀ rí máa ṣe ó wà lọ́wọ́ bọ̀ọ̀lì àbá rẹ̀ rí pé àwọn sọ̀hábà rí duwánù láàrin àdìmáyìn tí wọ́n ti kí òtún wọn máa súnmọ́ níbi sẹ́lẹ̀m láti gbọ́rọ̀ ọlọ́wọ́ bá kódà tí ọba sọ̀rọ̀ àlejò tó tẹ̀tẹ̀ tó lọ́la lànà yìí wọ́n lè bá a tú aláyẹ̀ tí ọba sí oníṣọ́ alátẹ́mi lánìí yóò wá tú aláyẹ̀ ó sàṣe ti tààlí mi yọ ẹ̀ ó ti tààlí mi yọ ẹ̀ Abdullahi bin Mas'ud ti yàgbọ́ tí wàá pọ̀ lójú wọn ni pé àwọn ọmọ súnmọ́ níbi ìdíwọ́ ti sùn papọ̀ àwọn ọmọ afọ́kà ni ìyàtọ̀ ti wà nù ó di àwọn súnmọ́ níbi ìṣẹ́lẹ̀ mi sallallahu alaihi wasallam ó di yéjà márù àmọ́gídá wa máa fi àtùká ọlọ́jà lè ti àtúnṣe yẹn ó di àwọn máa súnmọ́ níbi ìbìyàn náà tó wà lẹ́yìn bó súnmọ́ wájú ó di yẹn láti wá gbọ́ tẹ́lẹ̀ islam fẹ́ sọ sallallahu alaihi wasallam sọjá gba bá rẹ̀ nípa ìgbésẹ̀ sàlámù kankan láì lọ́gì fún nǹkan tó fẹ́ ṣe sọ pé ẹ̀sẹ̀ ní pé ó ṣe fẹ́ gbẹ ládá ìjókòó tó pè ládá kékeré kan ládá lálọ́ àmbẹ̀ alẹ́bìsọ̀ sẹ́lẹ̀ ó bá kírun àfùbá tí ó kú òní lójú kírun yẹn títí tí òun bá fi yọ tó bá rẹ̀ yẹn rákà méjì bí ẹni tó ṣe umra ni láàdẹ ẹni tó ṣe umra wọn fún akírun àfùbá àwọn ajókòó wọn sì tààlímù wọn sì tààlímù wọn wá ní pé ìṣúrák òun fi yọ ọba àtẹ̀ntọ́lọ tí ó múra aládàkà náà wọ́n fún yẹn so kìtì náà small thing ọ́ di yẹn bó ṣe rí nìyẹn wọ́n mú sí àfẹ́rẹ́ yìí wọ́n lọ́ba gbogbo abẹ́fẹ́ nínú ẹ̀sìn àti kárẹ́rì fún tábàárẹ́rì fún ọwọ́ àmì wọ́lọ̀ dọ́ọ̀lì tábàtì mọ́tọ́ táà tẹ́lé òtọ́ ní kíní ìlú òtọ́ ní àbúrákà rẹ̀ ó sòrò nínú ìtìmẹ́lì tẹ̀lé àbí kí n takò ọwọ́ àwọn ọ̀rẹ́ òní torí káwọn ẹ̀yà yòówù díẹ̀ fún orí níwájú ara níbi sẹ́lẹ̀ àmọ́ ẹ̀kaánú àti gbọ́ pé ìran lárúbá ló jáde kìí ṣe ìran tàwọn ló jáde bá ní ìsìnkára kan jáde ọ̀tẹ́ tó ṣe yòówù dùn wọn bá níbi sẹ́lẹ̀ àwọn yòówù dùn wọn ni Muhammad sallallahu alaihi wa sallam a ní márùn á lọ́wọ́ rẹ̀ tí wọ́n fi dáhùn á pé àníbi ọlọ́ọ̀bá ni wọ́n ti tẹ̀lé ọ̀ wọ́n ní bísímìlá ẹ̀bẹ̀rẹ̀ wọ́n ní aláàrán kọ́ bèèrè ní ma wà ní kí ni àlámà ànábì ọlọ́ọ̀bá kí láàrín máa dáyìn ànábì ọlọ́ọ̀bá ma ànábì sallallahu alaihi wasallam wọ́n ànábì ọlọ́ọ̀bá tó bá sùn ojú ẹ̀ ní máa parí àmẹ́mì rẹ̀ sùn ànábì ọlọ́ọ̀bá wọ́n máa sùn pẹ̀lú ojú wọn ni wọ́n sùn pẹ̀lú wọ́n ní bá sọ̀dọ̀tà ọlọ́dọ̀dọ̀ lọ́sọ̀ yá àdìyọ agbàkójọ lọ nígbà tù kí ni tí Israel yàtọ̀ ànábì Yakub jẹ́ Israel kí ló fi léèwọ̀ fún ara rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ó ní ẹran rànkúmí àti nùnù rànkúmí mílíkì rànkúmí àti ẹran rànkúmí ó ní sàdápẹ́ Rasulullah àgbà òdodo òdodo lọ sọ ó ní nọ́mbà tírì akọ àtàbó bóòlù mọ̀ sí ṣẹlẹ̀ ara obìnrin tí obìnrin àtọkùnrin bá súnmọ́ ara wọn bóòlù mọ̀ sí pé akọni òbí àbí abòní òbí bá súnmọ́ ara wọn tí wáyé pé omi ọkùnrin lọ́kọ́ jáde tóbìnrin la dẹ̀rẹ̀ akọni tí wáyé pé omi obìnrin lọ́kọ́ jáde abòní òbí ní sọ́dọ̀ tẹ̀ yà rọ̀ sọ̀rọ̀ la science dey proven right by alone number four ara hmm? tí máa sáyẹn kí ni ara tí máa sáyẹn kí ni ara tí máa sáyẹn النبي صلى الله عليه وسلم التسبيح ملائكة فكذا سبحان الذي يسبح الملائكة من خيفته وفي الجبل والرعد من ممكنه بحمده والملائكة من خيفته قل صدقت يا رسول الله ثلاث question number نمبر فايف tẹ̀lé ọ tani máa mú wáyé wá fún ọ tani máa mú ó ní Jibrilu náà ni ní ah, ibi tí wọ́n ti wá dàrú mu sórí Jibrilu ọ̀tá wa ni ọ̀tá wa ni tó yẹ kí ní káyìlá ti máa rọ òjò tó wá ń kí áàzì ti máa mú àyọ afọ ni àbá gbọ̀gbọ́ àmọ́ Jibrilu tó bá bẹ́ pàmì kan rẹ̀ onímọ̀ pàrẹ́ ó bá bẹ́ bíbí sáwọn èèyàn onímọ̀ bíbí sáwọn àgbà ah, bíbí wọ́n ti gbà pé Jibrilu náà ní iṣẹ́ ti tí wọ́n pè ní káyìlì yìí ó ní ah, ọ̀bá ó di yẹ ìlọ́yọ̀ pé ẹni tí bá jí ọ̀tá jìbìrì lù ọ̀tọ̀ ọlọ́ọ̀wà lọ́sibẹ́sì sọ́dún bàkárà ìyàwó kò tó ọ̀kọ̀ láì tẹ̀lé ni ọlọ́run fi bínú pé magdobi gẹ́rù magdobi ọlọ́run àwọn tó bínú sí má bínú sí sọ ẹ̀yìn ti agboolé ni ẹ̀yìn ti ìlú ni ẹ̀yìn kẹ́ni ọ àánú tó ń sọ pé magdobi alayhi ọlọ́mọ bínú sí wa ó wa ọwọ́ very very ẹ̀yà máa ń ké fati àkàbọ̀n kàtà ń sọ ó salam tẹ̀lé. Adani. Àwọn Yahudi ni Hmm. Hmm. bẹ́ẹ̀ni tí Muhammad bin Abdul Wahab wí nìyẹn ó ní àwọn Yahudi yẹn Ọlọ́run bínú sí ọdún tó wọ́n jẹ́ Yahudi Ọlọ́run bínú sí ọdún tó wọ́n rò tọ́ wọn tẹ̀lé ni ìwọ́n tó bá ń tẹ̀lé mùsùlùmí lónìí náà tí wọ́n náà bá rò tọ́tọ̀ tẹ̀lé ó ti wà pẹ̀lú wọn déédéé dùn àwọn yahoo àwọn nasara yẹn ọlọ́wọ́ sọ pé wọ́n sọnù nítorí pé wọ́n jẹ́ nasara arínú wọn tó padà mọ́ná arínú àwọn yahoo bó ṣe burú tó yẹn tó padà gba islam àbí ẹ̀kọ́ ni so wọ́n mùsùlùmí náà tó bá rí nǹkan tó ń ṣe nínú ẹ̀sìn lọ́bì lọ pé iṣẹ́ ìṣe kílẹ̀ kiri tó bá ní àwọn bàbá wa ni wọ́n ń ṣe ara wọn ẹgbẹ́ lára ọjọ́ wọn ọgbọ́n bàbá rẹ̀ lọ́gọ̀ tó sọ kọ́ ni wọ́n lọ gọ̀ọ́lì bí àmọ́ kólùbìdì áfíkì ni dọ̀lá náà All di yé wa lọ́tọ̀ láti wà very very careful ah very very careful láti pè nǹkan ní bídà á torí ìṣìnà ni èyí lọ ká ajábàtà láàrin ọdọ pé gbogbo ẹkún fòun ni ó di yé bẹ́ẹ̀ stages ni ó fi yé bó ti lọ nìyẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa. نعم قوله صلى الله عليه وسلم نعم من اكتكر شبرا من العرج ظلما توقع الله به يوم القيامة من سبع عردين الله أكبر من اكتكر شبرا إزراعا فمن باب الأولى الله أكبر رابع قصان والله كان يبان تلوش ولو بان دو وارد في يبان بان تلوش النبي صلى الله عليه وسلم أجيب أبو له شبرا لأسمان أسمان داي أبو باي dèdè ibà àtàkùnkùn ibà tó bá bu lòún lẹ̀ ẹ̀jẹ̀ nílẹ̀ ọwọ́ bu lẹ̀ ńlẹ̀ ní ẹ̀gbọ́n ọwọ́ kaba yìí ọlọ́wọ́ di kí wọ́n gbẹ ilẹ̀ yẹn nílẹ̀ kejì lọ wọn àgbè kọ́ ẹ lọ sílẹ̀ lọ́fẹ́ náà níjọba kìámà ọmọ tí wọ́n pé fíìtì kan lọ́ba zẹ̀rá kan ìgbọ́n kan lọ́ba bu lòún lẹ̀ lọ́lẹ̀ wọ́n gbẹ ilẹ̀ kejì lọ wọn ni kò gbogbo yìí kí ló wá bẹ́ẹ̀ fi ṣe ti fọlọ́ba ẹ̀ tó lè bàyẹ̀ gbọ́ sí òbù ló lè mọ́lẹ̀ tó bá gbà pé ilẹ̀ ń lẹ̀ tó bá bù mọ́lẹ̀ rẹ̀ ọdí ọlọ́ọ̀bà mi sì mà ẹtí wàá mú ilẹ̀ lẹ̀ súnmọ́lì kan ó gbẹ̀ dílẹ̀ kejì lẹ̀ sábà in abdul wọ́n gbẹ̀ sí ilẹ̀ kejì wọ́n àgbẹ̀ kọ́ ẹ lọ́rùn sílẹ̀ lọ́fẹ́ máa gbé ni fẹ́ẹ́ pé kan ni ìgbìyànjú àgbẹ̀ plọ̀tì kan ó di ẹyin sọmọ yàgbẹ̀ Islam ẹ̀rọ bá wọn múlẹ̀ ó lẹ̀ mọ́lẹ̀ yìí ẹni bá gbé nǹkan oníkan ọwọ́ bẹ̀ tó bá gbé màálù ó gbé màálù yẹn lómi àkíyàmà ẹ màálù lórí rẹ̀ ooo tábí mẹ́rin ló gbé lómi mẹ́ẹ̀ẹ́ ó gbé lómi à ẹni tí òru nǹkan jọ́mi àkíyàmà gan yà á kàkárì yà á kàkárì àti tó ń bèèrè tó wá gbé nǹkan o sọ́dọ̀ yẹn ń tẹ́lẹ̀ fi ọmọ àbá èkó ní ọlọ́wọ́ mọ́sọ̀ ọ̀nà naam ẹ́ àwọn kan wọ́n ní ìgbà àwọn kan ní gọ́ọ̀mẹ̀ntì àwọn náà na ẹ́ ọlọ́wọ́ pin ládá ẹ̀ fáwọn jẹ́mi ó Muhammad ó ní jẹ́mẹ́ tó tó sí náà ẹ̀yẹn tó olùsínú àlùkùnmà ìwọ́n ni yá Rasulullah ẹni tí ò bí mẹ́ tí tí ò ní kankan ní ara ọ̀ ẹni tí ò nílé tí ò kí mẹ́ tí ò léyìí ṣe lùsí ọlọ́kàbí ní àwọn olùsínú àlùkùnmà yìí lẹ́yìn tó kí sọ́pọ̀ ọgbà rẹ̀ sọ́pọ̀ ọyọ zaka sọ́pọ̀ àmọ́ ó ṣèrú fún lágbájá èèyàn lágbájá jẹ ó bú lágbájá ọba jọ wọn àwọn tó ṣe ìrú fún àdé kò rẹ̀ sí owó kò sí nǹkan tí ó fi kò sílẹ̀ máa tí ó fi san wọn abúnú àwẹ̀ rẹ̀ ó bù fún dédé tó bá wọ́ sí èrú tó ṣe wọ́n bù inú zaka rẹ̀ inú hajj rẹ̀ inú rẹ̀ àwọn yóò tó láyé ló máa gba ẹ̀tọ́ wọn tó bá yá iṣẹ́ rẹ̀ yẹ́wà tánlẹ̀ àwọn tó ṣe ìrú fún òtí tánlẹ̀ wọ́n máa bu wádìí kọ́lẹ̀jì ẹ̀sẹ̀ wọn ó máa dàgbà lọ́lọ́rí eventually ní ìpàdà tẹ́lẹ̀ sí iṣẹ́ rí ọ̀sán ẹ̀sẹ̀ wà pọ̀ so dáwọ́ ewu gọ́mẹ̀ntì àwọn tẹ́ nǹkan ẹ̀tọ́ sí àwọn tí nǹkan ẹ̀tọ́ sí àwọnú tírénì jẹ́ ẹ̀jọ́ ìgbìmọ̀ sí àbújá náà ń bọ̀ wá làwọn méjì kì máa ágìrù lórí ọ̀rọ̀ ẹrù fàáyí ẹnìkan ní ebi ń pa òyìn ni wọ́n ń sọ̀dọ̀ ọlọ́wọ́ bí alẹ́ tẹ́ḿbẹ́sì ìyá kan bá yarí sẹ́ẹ̀rù fàáyé ti ọ̀rọ̀ ṣeré títì àwọn èèyàn ti ń tí wọ́n kó oúnjẹ tí wọ́n sí títì wọ́n sì kankan kọ́ wọ́n gbowó títì wọ́n gba owó ọ̀hún tí wọ́n sì kankan kọ́ lọ́yìn ọ̀dọ́ àlẹ́ wọ́n ti sọ́nà ọlọ́run ní kẹ́lù fàáyé títì yìí sẹ́ẹ̀rù fàáyé lọ́nà ọ̀rọ̀ àwọn ṣe bí wọ́n yàrá mo ní mọ́dàsí ọ̀rọ̀ ẹ̀ka bẹ́ẹ̀ mọ́dàsí mo ní bẹ́ẹ̀ ọmọ rẹ̀ mọ̀nà kọ́tà bọ́ àmà bíbí ọjọ́ bá bu ẹkún wọ́n á bèèrè pé yàrá mi rà mú kí lọ́ fẹ́kún ó lóun òun òun ìsìn tó wọ́n ti nàgbà àlùkẹ́ àmà ni ó ní òun wà Madina ẹ̀sìn mùsùlùmí kan abẹ́sìn ẹrú ọlọ́ọ̀bà kan tó bá jálù gallop tó bá fi fèsè ní Iraq wọ́n bèèrè lọ́wọ́ òun yóò mú àkíyà lọ ti fojú ọ̀nà ẹlẹ̀ tó fi ní ààyè tó fi so gbogbo ojú ọ̀nà ti ṣe iná ó wà nù gọ́dọ̀ bí yóò ti sọ ojú mọ́ ó ti yé wa bó ti rí nìyẹn sọ ẹgbẹ́ kó gọ́ọ̀mẹ̀ntì jẹ pàápàá jùlọ àwọn tí wọ́n gbé kọ́dà fún wọn pa ó ní wọn lọ bóyá mi nígbà tó ń sọ ó sọnù kéde kan pé nígbà táwọn fèrè àlẹ́ aṣọ rock tó ń bá rí the blood of God tó bá wá sọ́dọ̀ òun òun wọn wá pray for the country as a group of contractors ni òun rí onílé yọ ọmọdé sọ kí men of God lọ ṣe contract kó dẹ̀ ṣe dáadáa kó dẹ̀ rírì ń bẹ̀ kí men of God kọ́ wa ń bí iṣẹ́ kó gbéṣẹ́ fáwọn ẹrú ọlọ́ọ̀bà mẹ́lẹ̀ God ẹ̀ àwọn ẹrú ọlọ́wọ́ bá mi kó ṣe ẹ̀ dáadáa kọ́ pé tọ́lọ́wọ́ bá ní ó lè ṣe wọ́n lè ṣe ráìtì kọ́dá ní kọ́dá jèrè ń bẹ̀ kọ́dá tó mọ̀ tọrọ bára káàkiri ni àbí àwọn èrú tẹ̀ ń gbéṣẹ́ fún pé wọ́n gbó ìwọ̀n òṣèlú ṣe ẹ̀ sì tó bẹ́ẹ̀ láti bèèrè lọ́wọ́ wọn òun gan sixteen billion kọ́ lọ́lọ́ ń bèèrè lọ́wọ́ rẹ̀ nípa owó lépa wọn ni men of God mẹ́mọ̀ sọ fún àwọn men of God ó ti yé àfáà bìlérù bó ti lọ nìyẹn ó ti yẹ iná tí lọ sàlám ó àmọ́ tó ṣe náà ṣe náà kò wọ́n sọ pé fún lẹ́yìn náà ibi ń pa àwọn èèyàn olúbí ń pa sẹ́ńtọ́ lè kọ́lé sílé ẹ̀kọ́ kọ́lé sí àwọn tí wọ́n mọ́gàdí sí ìrìnlẹ̀ wọ́n fún fún wa wípé gm capsuda ó fẹ́ wọ́ọ̀dù àwọn ọmọ ìrọ̀dọ́lẹ̀ ó bá a bá pé gm capsuda bá níbi tí pẹ̀lú ẹ̀ ó bá ní wọ̀láì àwọn fúnra bọ́bọ̀ra gbogbo tó bá níwèé kan tí wọ́n àfún pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì kí ni gọ́ọ̀mẹ̀ntì àwọn èyí tó bá níwèé kan tí wọ́n àfún pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì tú sí ọ̀fọ̀ rẹ̀ àti kọ̀sọ́dà rẹ̀ kọ́ wá iye tó lé ẹ̀ bá wọ̀ fifteen million àwọn fún. ọ̀pọ̀ wọ́n kàn ṣe nǹkan bọ́ọ̀mù láì sí kankan láì sọ pé ọ̀sọ́rì ti lẹ̀ àní ó ní ẹ̀ àfà àgbérò wọ́n bá wọlé wọn àgbẹ̀ wọn wọlé wọn. ọbẹ̀ nzabi jọkẹ̀rẹ̀ tá a sọ ní tìta ni gbogbo mẹ́rin tó bẹ̀ ó yẹ kí wọ́n ní single plus tó bá níwèé sí ọ̀fọ̀ tó lè ní plan ètò ìjọba ni ó ní sí ọ̀fọ̀ àbí ó lè rí approval plan kó mú wá ebi ní ó dáwọn ìyàrá bí òkú báyá mẹ́ríkàzà gàbọ́ sí ìyàtà ń bulẹ̀ ni pé mẹ́rin fàílù ń bọ̀ àwọ láyé owó tí ọ̀sán gbogbo gbogbo jùmọ́ gbẹ́gbẹ́ tí wọ́n bá ń yóò bìkà ó ní ẹ̀ àbá àzúrérù gbogbo lọ́gá níbẹ̀ àkó níwèé All the, alẹ̀ ní plan ó di alẹ́ àpúrò program plan ó di ọmọ àwọn èèyàn kan máa sọ̀rọ̀ kọ́lọ̀ ọba kó sànù wa àná àbí jẹta ni a nílìkì pẹ̀lú díjì scholarship pé àwọn obstacles àwọn tí wọ́n gbé tí ó gbà wọ́n tó bẹ̀rẹ̀ sẹ́lá yìí báyìí wọ́n lọ́mọ̀ kan wà rọ́ṣíà ní ìsìnkú hajjúmẹ́ wọ́n lọ́mọ yẹn grant wọn fún kì í ṣe scholarship wọn fún gbogbo ẹ̀ ló fi há sórí nínú àwọn ìṣòro gbọ́ àkọ́wà ni wọ́n ní grant wọn fún kì í ṣe scholarship ṣùgbọ́n àwọn pé grant wọn fún ètò wọn fún yẹn ó ti parí ó ti parí táwọn scholarship ni wọn fún ni yóò máa bá ẹ̀kọ́ yẹn lọ kí o parí ẹ̀kọ́ yẹn ó ti yé ó rẹ̀ àti lọ́ọ́ ṣe àdéhùn cabinet government ó béèrè pé òun wà lọ́wọ́ wọ́n lè sọ àbò wọn lóye báyìí ọlọ́run nípa fọ́n kọ́lá sí tóbi jáde skul rẹ̀ ni ọwọ́ àlẹ́ àti ọkàwé gan wa àti Russia قالوا اليهود والنصارى يجوز في آوجين àwọn ẹgbẹ́lò rẹ̀ pé ìdíkàbẹ̀rẹ̀ ká dúbẹ̀ àbí kọlùhù àyẹ̀hùdù nàṣàrà ẹjá dóbi fótọ̀ min bábi àwòlà kádóbi min bábi àwòlà wa alaikum salam tọrọ sí àti bọ̀dá máa báyà bí ọlọ́run kó sànù wa. ọwọ́ hmm. báyìí náà gbà mí ọwọ́ báyìí náà hajj àti múra ni bó wà ní baka ah, lásùgbà báyìí náà ni torí tí wọ́n ti ń tẹ̀lé súnà ẹni pé bákan náà ni tí bá kí wọn sùgbọ́n àtàwọn máa dínà lẹ́yìn sí àwọn gúbù àwọn gúbù báwọn sí jùkọ́ jẹ́ olùdí fẹ̀rẹ̀sì náà ní gbọ́n sọ àwọn ìtúkà báyìí àwọn máa ń sùn mara wọn yìí Madina bẹ́ẹ̀ sẹ́rí bẹ́ẹ̀ ni Maka bẹ́ẹ̀ sẹ́rí àwọn ìtúkò kò jọ súnmọ́ ṣe tàlímù ó wà lè tu twenty places lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ tó bẹ́ẹ̀ àwọn ìsìnkú ó lè tu ọ̀nà twenty báwọn báwọn kan sí ń bẹ̀ làwọn kan sí ń bẹ̀ kan sí ń wọn ò nílò láfíríkà máa sí síkà kéèké yẹn ni wọ́n máa lò tí ó kárí àwọn tí mọ̀ àwọn nàdínà ní maka àfọ̀n ẹgbẹ́bìnú ẹgbẹ́kànwọ́ bìnú tọ́lọ́ wa ni mọ̀ àwọn àmì tààlìm jọ kàmọ́ sí tààlìm tẹ́ ni ọmọ bèrè ẹ̀yà ajá ìwà kúrò àwọn tí mọ̀ sàlámù alaykum lásán tí àkàdú náà nàkà ipe wọn ni tó bá ṣe ọmọra ẹjú bá jókòó tààlìm báyẹn ẹjú bá ṣe ọmọra tó wá ṣe ó múra gangan kí wọ́n ládà rẹ̀ mọ́ ọlọ́run nìkan ló máa ládà tí ó gbà mo ní àlébí sọ̀rọ̀ sí àlejò jókòó bá tàlíìrì àlejò jókòó bá ti kí n tó ṣe rákà méjì ó gbàládà múra àlejò múra ó kéré jù yọ gbàládà múra mẹ́wàá ìlà seven hundred ìlà and half and half and half ah, ó mú sọ́mọ́ ni olóòrò kúndé bá wà nílé tó bá ṣe tàlíìmù ó ti gba ládà múra tí tó ń tún fi dáwọ́ wà gàgàmọ́ náwó tó náwó àyàn náà ló mọye ládá tí ọgbà lẹ́yìn náà gbogbo ládá tó wulẹ̀ ọgbà kò tó ẹ̀sẹ̀ tó lọ́wọ́ fẹ́ tẹ fún wa tó lọ́wọ́ bá di káwọ́ àjẹ́ náà pípa yẹrin kan ta ló mọye yẹrin tó wà ń bẹ̀ tọ́lọ̀ bá ní dèédé àsìkò tó inú ìyàrin típà kan ló lò láyé rẹ̀ ó fi kó nù àjẹ́ náà sínú rẹ̀ oníbàjẹ́ àmọ́lọ́ni nàlẹ́rìnà àmọ́lù wa àmìlù sọ̀rọ̀ àti ọláìka ọmọkáyọ̀ bàríyà jẹ́zá ohun inda rọ̀bí jẹ́nàtò adìní tẹ́jẹ̀rì ní tẹ́jẹ̀ agíní ana kọ́lìdì na fi ya abada ọlọ́run kọ́ni kọ́lìdì na fi ya kọ́lìdì na fi iṣẹ́ tá a fẹ́ ṣe tó bẹ́ tó ẹsẹ̀ yẹn kò sí iṣẹ́ tá a ṣe àánú ọlọ́run nìkan wẹ̀ sọkàrà òkú á ah, lànà yẹn pọ̀ lọ́dọ̀ ìwúrọ̀ pọ̀ àjẹ́nà yẹn lẹ́sà àkànfà àkàrà àjẹpútà yìí adérògbé yóò ní àmì yìí wọláyé kí n di ọmọ àdó kí n di ọmọ ọ̀dọ́ náà àjẹ́nà ó tẹ̀mí lọ́rùn ju kí n di alága nù náà lọ onígbò <laughs> sí ọmọ ọ̀dọ́ náà àjẹ́nà ó pé òun gbùdú kó wọn jẹ́ tí a máa nu iná lọ kó ní àkọ́jú á sẹ́wọ̀n dọ́lú àjẹ́nà ó di wa ọlọ́kóso ọlọ́mọ àjẹ́nà àgbà kátà àkéèké wọ́n máa sọ fún wa pé àwọn ọmọ àjẹ́nà wọn ní ríra wọn ọba ti láti ẹ̀kọ́ pẹ̀lú eré afá bá ti lọ àjẹ́nà ọlọ́kóso wa bẹ̀ bẹ́ẹ̀ lónìí ò láàrin yàn ọba kó nu ilé tó bọ̀ ẹ̀kẹ́ pàdé wọn fẹ́ kọ́ wọlú ilé àbáṣe fún apépò rẹ̀ gbàdúgbò ilé àbáṣe rárá kò níjẹ kò sí bẹ́ẹ̀ náà jẹ́ náà ẹ wà nulẹ̀ yẹn mọ̀ríra yìí mùtàkà bìlì lọ́la òun mọ̀ wòra wọn kò sí bẹ́ẹ̀ ní Germany ọlọ́run ti fọ gẹ́lẹ́ sọdọ́rẹ́ gẹ́lẹ́ wọ́n ti kọ́ fọ́pọ̀ mbẹ́ gbogbo tó kọ́ fọ́pọ̀ náà jẹ́ náà mọ̀tẹ́lẹ́ gbogbo dàwa àlùjẹ́nà yẹn ká máa tájẹ̀ ká lè máa bẹ́lẹ̀ ọba ká máa sàdúà láti kí wọn tó máa sálámà tán aláwọ̀mà kí ni azabak yóò mọ̀ tẹ́bọ̀ afọ ibadak aláwọ̀mà kí ni azabak yóò mọ̀ tẹ́bọ̀ afọ ibadak ọlọ́run mọ́sá làwọn bí yaari ọlọ́ba bó sì yàjẹ́ ọlá ìtàn kẹ́ àmọ́ wa alaikum salam wọ́n ní bìrì mọ́ lọ bí program kan sáráwọ̀ lẹ́lẹ́dẹ́ kàfàrù mi náà kìtàwọ̀ mi sí náà rẹ̀ jẹ́ àlẹ́mà ó sì máa yàrá bọ̀ àwọn tó mọ̀ sọ́rọ̀ ẹ̀kan àwọn tó gbọ́rọ̀ ọgbàgbọ́nù alkitab yahud àbí nasara ọmọ aljanna ni wọn irú nàjáṣí christian ni ọgbà islam ẹgbẹ́ ọgbà islam irú abdullahi bin salam yahud ni àwọn ti ṣe yahudu wọn dáadáa tó ọ̀sẹ̀ pọ̀pọ̀ lọ́lọ́ọ̀ba tó ṣe nẹ̀sán aláàrẹ kálẹ̀bí tó di gbogbo ọwà jẹ́nà mùsùlùmí gbogbo wọn ó di yé lẹ́yìn náà àwọn tí wọ́n tó dé tí wọ́n tó wá ròdòdó lẹ́yìn ní sọ́lá nàjáṣí ti ethiopia tó ròdòdó tó gbà tó tẹ̀lé nàjáṣí ò rárá bíi sẹ́lẹ̀ àwọn jáfàr ni wọ́n rí àwọn agbègbè as àwọn fẹ́ takò àwọn sọ̀hábà tí wọ́n wá sí ethiopia ní àwọn àfáàmọ́ bíi pé Ethiopia ilẹ̀ mùsùlùmí ẹ̀ Áfíríkà ilẹ̀ mùsùlùmí ni àwọn láti pòjù ní Áfíríkà lóòótọ́ mùsùlùmí lọ́pọ̀ ní Áfíríkà lóòótọ́ òde ní Áfíríkà àti òòl mùsùlùmí lọ́pọ̀ jù nígbà táwọn mùsùlùmí kọ́ wá sí Áfíríkà tí wọ́n bá àwọn amòmùnà áàfì wọ́n wá sọ fún nàìjíríà tí wọ́n ti àwọn ìjòyè rẹ̀ wọ́n ti kẹ́bù wá fún náà pé àwọn ẹrú àwọn kan àwọn sì fẹ́ kí ó dá wọn padà kẹ́ǹkan Sayyidina Jafar sọ fáwọn àmìrò wọn pé ana mutakallim nínú adá fún wọn lẹ́sì ọlá ń pé wọ́n wọlé nígbà tí ìjọba sí wọlé gbogbo àwọn tó wà ń bá òfin ni wọ́n tẹ̀ fún àwọn mùsùlùmí wọ́n dúró wọn ọ̀tẹ̀ ojú bíi àwọn eléyìí lóòótọ́ wọ́n ní agídí wọ́n lágidi àwọn èèyàn gbogbo ẹ̀rọ tẹ̀ fún wọn àwọn ọ̀tẹ̀ yìí òdìbí náà nígbà tí ambo bin as gbọ́ tọ́jú owó tọ́tán kò bẹ̀rẹ̀ ẹjọ́ lọ́tọ̀ àwọn mùsùlùmí ó jẹ́ kọ́ ti wálé ẹtí ẹni wá lẹ́nu náà jábà rẹ̀ àà ìwọ ọba lọ́wọ́ pẹ̀lú ọba dáadáa ànẹ́bí wa sọ pé ọba dáadáa ní ọ àǹtà ángel ọba dáadáa ànẹ́bí wa pè ọ ọgbọ́rọ̀ ẹnu tiwa ọwọ́ sọ pé kó tiwa mẹ́lẹ́ àwọn kí lọ́rọ̀ yìí pẹ̀lú ìbínú ẹ̀mí sọ kí lọ́rọ̀ yìí ó ní ọ̀rọ̀ tiwa ni pé ilé ìtọ́ sọ pé báyà ẹrú ni wá sáwọn mọ̀ pé àìsàn ẹrú wọ́n bí wa rè ọmọ bíbí ni wá torí ọmọ ilé àwọn ànẹ́bì ni gbọ́ ọmọ ọdì àwọn ànẹ́bì ni jáfà ọ̀dẹ̀ kẹ́nà lọ́dẹ̀ àwọn ànẹ́bì pẹ̀lú jáfà bàbá jáfà ni Abdul Talib bàbá ànẹ́bì ni Abdullahi àti Abu Talib àti Abdullahi bàbá kan olùbí Abdul Muttalib ló fi lọ tí wọ́n mọ ọ̀dẹ̀ kan náà lòun pẹ̀lú kí ni anabi sẹlẹ̀ ó ló mọ̀ bí wárí àìsẹ̀ rú àwọn ajẹ́ràn kan náà pé ẹ̀yin náà mọ̀ pa wa white Arab ká mutí ká ti dìnnà ká pààyàn ká wá gbogbo ìlànà ká rèédì ògùn táwọn Fúlàní ṣe ní ìsìn àwọn alárúbáwá máa ṣe yàn wọ́n kà wọ́n kà pàwọn yàn wọ́n kà pàwọn obìnrin wọ́n kà bá wọn ti ṣe bàbàjẹ́ ọlọ́wọ́ agbá alábìkẹ̀dìdì láàrin wa amọ̀ràn rẹ̀ a rẹ̀ amọ̀tọ́ rẹ̀ ọwọ́ aṣọ fún gbogbo àwọn sọ̀tà ọba wọn kama bó sàmọ́ kama sí wàbàjẹ́ mọ́ àwa ń bẹ̀rẹ̀ sí ṣe àwọn ilé wa ń fìyà jẹ wa àwọn tó rí wa wa ní ọba dáadáa kan bẹ ní Ethiopia káwá bọ̀ ó sì dáadáa fún wa kò rí ìdọ̀já kiri ọlọ́run ló fi nǹkan ló lọ́wọ́n fẹ́mọ̀ tí wọ́n mẹ́lẹ́ nígbàtí amóhùn àás tó fura pé ọ̀rọ̀ jáfàr sí wọ jáfàr ó kọ́rọ́ lùbá kọ́rọ́ wọn lùbá láyà ó ní jáfàr pàtó kọ́rọ́ jáfàr sí wọ nàjásílà lùbá lùbá wà fẹ́ dùkú létí pé bú àdébí bú jésù bú jésù kílẹ̀ wípa jésù lọ́ní ń wípa rẹ̀ ní wípa rẹ̀ oríkì ọlọ́run wípé rẹ̀ ìwọ kàṣẹ́tù mariam kàṣẹ́tù mariam àwọn ọ̀gbọ́ orí bọ́n ti bí sá níjọ́ náà bí lọ́sọ̀ gbogbo ọlọ́run kàṣẹ́tù mariam bí nàìjíríà ti bú ẹkún nù àwọn kìsìsì àwọn pastors tí wọ́n bẹ̀ bọ́ ti bú ẹkún nì ọba ṣe ah n tó wà láàrin ìrìn àtọ́ jẹ́ gbé lọ́wọ́ àti tálẹ́bí mi sámúwá kò ju ọ̀pọ̀ mi lọ ẹ máa lọ ọ̀kẹ́ máa ṣe ẹni tó bá fọwọ́ kàn yín lẹ̀ ọ̀daràn gbogbo ẹ̀bùn yín ẹ máa kó lọ ee àbá gbogbo àbújọ kó ẹ máa kó lọ àfẹ́ ó lè bó ṣe gba ìsìláàmù tiẹ̀ nù ó lè sọ àwọn wọ̀nyí lọ́wọ́ sọ pé àwọn ní alìkìtà làwọn wọ̀nyí wọ́n wọ wọ́n gba ìsìláàmù ó tún wọ́n wọ àlọ́jẹ́ náà ó ti yé kéde bí àwọn kírísítẹ̀n ti fi ti ṣe náà kò jẹ́ sí nàìjíríà mọ́tò wà láyé kò sí nàìjíríà ní mọ́tò wà láyé wọ́n hate islam dojú ẹ̀ níjọ́ ọ̀gá ìpẹ́ yìí ẹni ọba ìsẹ́ńtẹ̀ lọ tanko yóò kọ rẹ̀ wọ́n dàgbọ́ pọ́nkọ́ tanko yóò kọ̀ pé mùsùlùmí ó bẹ̀rẹ̀ sí yarí ni àti christian ni. kò sí ìyẹn five percent ọ̀rọ̀ ah. ìmẹ̀jọ kò sí ìrọ̀ kò sí ìdìrí ó ní ọlá ipò ń gbàgbọ́ pé tanko wọ́n rò pé christian wọ́n rò pé muslim ni wọ́n bẹ̀rẹ̀ sí yarí ni bóníjọ́ wọ́n fẹ́ demonstrate wọ́n wá bí i kẹ́mà ṣe mùsùlùmí ni christian mọ̀ níta jẹ́ tanko lásán ni tanko èso kọ islam ó kọ haúsá ni ìgbà ìlú tó wà rẹ̀ wá àwọn ọ̀sẹ̀ jẹ́ vatican ní báyé níbi lóde yìí ó di eyín wọ́n to the call àwọn eight plan àwọn ọmọ ìgbà ìyá ṣe sùúrù ìyá ṣe sùúrù àjọ ní nàìjíríà náà ni àwọn ò ti gbà wọ́n gbà èyí kọ́ lọ́n kó sànù wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni òun náà fọdà bá Islam òun náà lọ́wọ́ gbé Islam wọ Áfíríkà pẹ̀lú Izza òun ló gbé Islam wọ Egypt pẹ̀lú Izza ó mọ̀ lọ́kà tọ́ọ̀bù tí ẹ fún ní support pé wàhálà yẹn pọ̀ ní ara o. <laughs> gbà message wọ́n máa announce ni risala min amirul mu'minin ẹ̀tún wọn tún sọ̀rọ̀ risala min amirul mu'minin tí o gbé bẹ́sẹ̀ látọ̀dọ̀ amirul mu'minin tí fi kan aṣíwájú lọ́hùn nítorí àmọ̀ bùnà àrùn pàtó gbogbo risala ọ̀yẹ̀ kó dúró onítọ̀bẹ̀ àrùn retí risala náà ó máa pé ó tún akẹ́sọ̀ pé amirul mu'minin dáhùn dóni ó gbà tó wá wọlé Egypt tó wọ Misra ìgbà yẹn ló tó mọ̀ pé ló tó dúró ló bá wọ́n amúlẹ̀ tàn wá pé látọ̀dọ̀ amir mumini tẹ́ ẹ bá ti wọlé Egypt ẹ máa padà bọ̀ wá bá bá ti wọlé Egypt ẹ máa bá lọ lọ́rọ̀ yìí lọ ó ní kájà hàn náà business àti wọlé Egypt bí ẹ̀kọ́ mẹ́ pé nǹkan tó wà nù lẹ́tà nù ní wọ́n fi bẹ́ẹ̀ sí àwọn Egypt nù bọ́lá ti jọ sọ wá di mùsùlùmí nù ó ní yín àti bẹ́ẹ̀ báyà lù ọ̀ bá wà mí níbi jẹ ajá àgàgà àkàrà àdúgbò ọlọ́ọ̀bá kó sàmà náà